لا تقذفونا بشذوذ فإننا سرنا على نهج الخليل لمحمد سرنا على نهج الخليل لمحمد وبقول من شرع شريعة نصنع وعلى مقولته الكريم متنا هتدي وعلى مقولتي لكري متنا هتدي وبقول وبكل قول نستدل بآية أو بالحديث لمستكي من مسندي أو بالحديث لمستكي من مسندي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 وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run ọba ló ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí a gbọ́dọ̀ má dúpẹ́ rẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí oore tó ga jù òun náà ni pé Ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí alhamdulillah. so ni'matul islam a dá ọpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba torí pé òun náà nìkan ni oore tí ó ṣẹ́kù yàn kù nínú sàárè òun náà ni ó ṣẹ́kù yàn kù nínú gbangba tàlkìámà òun ni ó wúlò fún yàn téèyàn fi jẹ́ ní àlìjánná abẹ́lẹ́run kọ́lọ́ọ̀jẹ́ kí orin náà kọ́ ṣẹ́kù ẹnìkọ̀ọ̀kan wa kù ní gbogbo àwọn àyè tá a sọ yìí. Àmín Allah. kó ṣe ní orí tí a fi jẹ ẹni àlìjànnà. Àmín Allah. orí ẹlẹ́ẹ̀kejì tí a lè máa dúpẹ́ òun náà ni ní mọ́tòlì hayá oore pa wà nílé ayé à ń sẹ̀mí ajẹ́ kan nínú àwọn tí ń bẹ́lẹ̀ ayé tí ń sẹ̀mí oore ńlá ni. Ayé, lóòótọ́ fáwọn ẹlòmíì oore pọ́lọ́run sẹ́wọ̀n kù sórílẹ̀ ayé wọ́n lè ti àti bẹ̀ẹ̀ jẹ́ tí wọ́n máa yapọ̀ ọlọ́run tí wọ́n wàá kú sípò kèfèrí ṣùgbọ́n tọ́lọ́n bá lóore ìfúnni dáadáa yóò ti àti ibẹ̀ máa tó lékún sí ní dáadáa síwájú ọlọ́run àlìjánà rẹ̀ ó tún wáá ga sí i abẹ́lẹ́ òkọ́lọ́hún lóore ìsẹ̀mí wa ní ìtàlìjánà wa ó fi ga sí i. àmín èyí tó papọ̀ mọ́ oore tá à ń sẹ̀mí òun náà ni tọ́lọ́ ń fún wa lálàáfíà téèyàn bá ń sẹ̀mí láyé tọ́lọ́ bá fi àlàáfíà kún ọlọ́run bá parí oore ìsẹ̀mí ayé ni àlàáfíà ti ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó mọ́ gbà á àwọn táàrẹ̀ ń ṣe atọ́rọ̀ àdúrà fún wọn kọ́lọ́n kó fún wọn ní àlàáfíà kọ́lọ́n kó ṣàlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan tiwa náà. lẹ́yìn wá gbà náà oore yìí tí àtúgbọ̀dọ̀ mọ́ dúpẹ́ òun náà ni ní mọ́tòlẹ̀ amni oore pọ́nà fi wá lọ́kàn balẹ̀ tọ́wọ́ ọba fi wá lọ́kàn balẹ̀ lágbègbè yìí àní eh, lè jókòó pa fẹ́ máa sọ̀rọ̀ náà ẹnìkan ò ní rójú ẹnìkan kódà alimọ́mọ́ pàǹgbà awẹ̀ tọ́kẹ́yìn ọba balẹ̀ èèyàn onímọ̀ tó wà ń ta ṣùgbọ́n Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ lágbègbè abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ ọmọ yóò ìfọkànbalẹ̀ kúrò ń bẹ́ẹ̀. gbogbo agbègbè tí ò sí fọkànbalẹ̀ abẹ́lẹ́ ọ̀nkẹ́ ọlọ́run kó máa fi ìfọkànbalẹ̀ síbẹ̀. pàtàkì jùlọ gbogbo táwọn mùsùlùmí wà kọ́lọ́ kó fi ìfọkànbalẹ̀ síbẹ̀ kọ́lọ́ kó máa fi ìrọ̀rùn síbẹ̀. Eh, la hawla wala quwwata illa. gbogbo orin tó kù tí a tó dúpẹ́ lórí mọ́jẹ̀ kí ó bàjẹ́ àwọn abẹ́lẹ́ ọ̀hún èmi tí màá máa bára sọ àtẹ̀yìn náà tí ẹ máa gbọ́ kí ọlọ́run kó sọ́dọ̀ fún wa la hawla wala quwwata illa billah ẹ rí tafsiri wa sóra tí a wà òun náà ni sóra tó tọ́ a ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ni a wà a ti kà láti àyà alákọ̀ọ́kọ́ títí dé àyà ẹlẹ́ẹ̀kẹfà ayé ẹlẹ́ẹ̀keje òun náà ni à ń ṣàlàyé fún wa lọ́wọ́lọ́wọ́ látara bẹ́ẹ̀ á ka èyí tá a ti kà sẹ́yìn ká sọ ìtumọ̀ rẹ̀ fún wa lérí fìyí kó tó di pé a máa bá tẹ̀síìrì tòní lọ. ọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa ní ìbẹ̀rẹ̀ súrà yìí auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. طاء ما أنزلنا عليك القرآن لتشكو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga gẹ́gẹ́ bí ti máa ń bẹ̀rẹ̀ àwọn súrà kan nínú àwọn alukurani Karim tó ṣe bẹ́ẹ̀ fún àwọn súrà tó jẹ́ twenty nine a máa fi lẹ́tà bẹ̀rẹ̀ wọn ọlọ́run á fi lẹ́tà tọ́ àti àhá fi bere lẹ́tà alárúbáwá ni ọlọ́run bá wá lò sí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí sọ kí wọ́n lè bá a mọ̀ wípé lẹ́tà náà ni fi ń kó ọ̀rọ̀ a gbọ́dọ̀ pè ní orúkọ ànábì a sì tó gbọ́dọ̀ fún ní ìtumọ̀ kankan ju pé ká ṣàfitì ìtumọ̀ rẹ̀ sí ọ̀dọ̀ anzalina alayka al-Qur'ana litashqa. ọlọ́ni àṣọ kùránì kalẹ̀ fún ànábì nítorí kó lè máa dààmú àbí nítorí kó lè bá a sórí ibú àti ṣàlàyé ìtumọ̀ méjèèjì fún wa ọlọ́wọ́ bá ní kùránì o nítorí kó ìṣe ọlọ́wọ́ bá o lè sórí ire àti nítorí pé kálíbà jẹ́ kí rọrùn kó wà fún láì ní máa dààmú òun la fi sọ kùránì kalẹ̀ fún un nam ilà. ilà tadhkiratan liman yakhsha. ọlọ́run ọba nítorí ẹ̀ sọ kùránì kalẹ̀ tadhkiratan kó mọ ìkánlú ẹ̀ náà ni o ma kùránì ọmọ jẹ́ àbí ká sọ pé ìtọ́ ga jù ń bẹ̀ òun náà la fẹ́ kó jẹ́ tadhkiratan nǹkan tá a fi ṣèrántí fún liman yakhsha. fún ẹni tá a mọ̀ wípé eléyìí ìbẹ̀rù ọlọ́run bó wà lọ́kàn rẹ̀ tọ́lá àwọn èèyàn kan ọkàn ti di ìbẹ̀rù ọlọ́run ti ko mbẹ́ àwọn tí kóra ní ọmọ wúlò fún ọlọ́mọ pé tí ó mọ jẹ́ ìrántí fún ọlọ́run àwọn tá a mọ̀ wípé ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ lọ́dọ̀ wọn تنزيلا ممن خلق والسماوات kìí dẹ́ ṣe jìbìrìlù olóní ẹnìkankan kọ́ kankan sì tí sọ bíi ọlọ́run gangan ló kalẹ̀ ní sísọ̀kalẹ̀ nǹkan tí wọ́n ní sísọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ ẹnì tó ṣe yí pé kọ́lákọ́lá àrùdọ̀ òun gbogbo pátá èyí ìtọ́ ga sẹ́mọ̀ tó ga tẹ́ pé ọlọ́wọ́ ọba òsọ́dí ọ̀run fún mi yẹn gan kó ló ń fẹ́ rí bí òpin sẹ́mọ̀ kò sẹ́ni ẹ̀ka tó náà bá sọ́dí ọ̀run fún náà. ọlọ́wọ́ ọba yìí tó dá gbogbo lẹ́lẹ̀ tó dá sẹ́mọ̀ òun lórúkọ rẹ̀ ń jẹ́ ar ó kọ ọlọ́run ni títúmọ̀ rẹ̀ ń sọ pé òun náà ni. ẹni tí àánú rẹ̀ kárí gbogbo nǹkan tó dá pátá yányán ọlọ́run ọba tí wọ́n ń jẹ́ àrùn àmọ́ọ̀nù yìí o istawa alalẹ̀ arúṣì ọba tó ṣe yí pé ibi táṣẹ rẹ̀ ti ń wá òun náà ni pé ó lé téńté sórí àga ọlá arúṣì rẹ̀ láti sánmọ̀ ibẹ̀ náà ni àṣẹ ọlọ́run ọba yìí ibẹ̀ ni ti ń wá sí ilẹ̀ ẹlẹ́ bọ́lọ́run ti ń wo ogun nǹkan nìyí láti bí òkè arṣu rẹ̀ kò sí nǹkan kan lórí ọlọ́run mọ́ lẹ́yìn ọlọ́run sọ kò sí nǹkan kan mọ́ ìtọ́tẹ̀lé arṣu náà ni lẹ́yìn náà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kan gbogbo àwọn kan tí à ń pè ní sẹ́mọ̀ so ọlọ́run bá wà ní téńté arṣu arṣu ọlọ́run tó wá ju sẹ́mọ̀ àti lẹ́lẹ̀ lọ so déyà bá mú sẹ́mọ̀ àti lẹ́lẹ̀ tó bá papọ̀ nígbà téèyàn kan ju kọ́ǹsì kan sínú báàfù bẹ́ẹ̀ ni sẹ́mọ̀ àti lẹ́lẹ̀ ti rí ní ọ̀dọ̀ arṣu ọlọ́run bá ká tó wá sọ títóbi ọlọ́run gangan fún ara rẹ̀ sọ ọlọ́run ọba ìwà létéńté sánmà ní dáàtú ọlọ́run wà ìyẹn ni pé ibi tó ga rororo tó kọjá sánmà orí sánmà gẹ́gẹ́ bá ti sọ túmọ̀ ẹ̀ fún wa lánàá òun náà ni personality ọlọ́run ọba lọ́wọ́ ìmọ̀ rẹ̀ tí ń wo gbogbo wa báyìí ọwọ́ akárí gbogbo wa ọlọ́run ọba létéńté sórí arṣu rẹ̀ eléyìí ni ìgbàgbọ́ àwọn àwọn tá a jẹ́ alùsùn náà wà ní jàmáà tá a tún gbọdọ̀ nígbàgbọ́ míì bẹ̀rù náà nígbàgbọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn sálàfù sọ́ọ̀lì àwọn tí wọ́n jẹ́ pé wọ́n bá nàbí ìlú gbà àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn eléyìí náà nígbàgbọ́ tí ẹnì wa máa ní tá a fi lè rí ọ̀nà ọlọ́run náà ọlọ́run bá ń sàlàyé fún wa ibi tí òun wà ní téńté arṣu rẹ̀ náà. lahu ma fi samawati wa ma fi al-arun. ọlọ́run ọba ìwá ní ọba tó ṣe wípé gbogbo ntí ń bẹ nínú sẹ́mà ọlọ́run ọba ló ní gbogbo wọn màláìkà ọ̀nbẹ nínú sẹ́mà ọlọ́run ló ní gbogbo ràwọn tá à ń rí òṣùpá ní òòrùn ní gbogbo tá a bá rí ká máa jẹ́ pé sẹ́mà ni ti ń wá òjò ní gbogbo ẹ̀ pátáyáyá kò sẹ́ni tó ní ọlọ́run ló ní gbogbo ẹ̀ ọlọ́run wa máa fi la àrùdì gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ èdórí àwa èèyàn gbogbo dábàá abẹ pátáyẹrẹ ni gbogbo ogi ibẹ ni gbogbo tá a lè fojú rí àti tá a lè fojú rí bẹ́ẹ̀ kódà gbogbo táwa gan tó kọ sórí ẹ pátáyẹrẹ kò sẹ́ni tó ní Ọlọ́run ló ní Ọlọ́run gbogbo tí ń bẹ ní inú ilẹ̀ àbí tí ń bẹ lórí ilẹ̀ kò sí Ọlọ́run náà ló ṣe kí o Ọlọ́run ló ní wàmà bẹ̀yìnáwòmá wàmà tààtà ìtì ń bẹ láàrin méjèèjì sánmà àti lẹ́lẹ̀ ọlọ́run ló ní gbogbo rẹ̀ pátáyáyá gbogbo tí ń bẹ láàrin sánmà àti lẹ́ẹ̀lẹ̀ ọlọ́run ló ní bí ẹyẹ bá fò láàrin sánmà ọlọ́run ló ní bí bàálù gan fò láàrin ibẹ̀ ọlọ́run ló ní gbogbo tí ń fò káàkiri láàrin sánmà pátáyáyá gbogbo dáhùn yẹn láàlẹ́ fojú rí tí wọ́n ń fò káàkiri inú atẹ́gùn ọlọ́run ló ní atẹ́gùn bẹ́ẹ̀ tí wọ́n ń fò káàkiri inú ẹ̀ náà ọlọ́run ló ní gbogbo ẹ̀ wọ́n máa tá tá dárọ̀ ọlọ́run ní ti tó ń bẹ ní ìsàlẹ̀sàlẹ̀ yèèpẹ̀ tó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wà tó lè rí gbogbo kankan tó ń bẹ ní ìsàlẹ̀sàlẹ̀ yèèpẹ̀ ọlọ́run ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀ pátá yanyan so ilé ìlọ́lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa ní àná nínú tẹ̀fsíìrì wa àná so tẹ̀fsíìrì wa ò ní àyà ẹlẹ́ẹ̀keje òun náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì náà so wọ́n ka díẹ̀ fún wa níbẹ̀ ó ló pé a máa ṣàlàyé tẹ̀fsíìrì náà lọ kí ọlọ́run bá kú sọ́dọ̀ ọ̀run náà. أعوذ بالله من الشيطان الرجيم وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى ولحتاك حديث موسى إذ رها نارا فقال لآلهم كسوا إني آنست نارا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé nínú súrátù tọ́ a kùránì orí ogún èyí tó jẹ́ ẹsẹ̀ ẹlẹ́ẹ̀keje ọlọ́ọ̀ni wa in tẹ́jẹ́ arabilkaun ọlọ́ọ̀ni ìwọ tó jẹ́ ànábì ó sì máa bá ẹnìkọ̀ọ̀kan tiwa náà tọ́ ọ bá jẹ́ pé ọ̀rọ̀ tọ́ ọ fẹ́ sọ. So tọ́ ọ bá sọ sókè ọlọ́run máa ṣàlàyé fún wa ipe yìí máa sọ̀rọ̀ sókè òun kọ́ ni àwa tá a jẹ́ mùsùlùmí òun láwàá sọ di iṣẹ́ ọlọ́run ọba ìfẹ́ ká máa pariwo ká máa dìra wa lọ́wọ́ so kì í ṣe pé ọlọ́run bá fẹ́ ká máa pariwo ọlọ́run fẹ́ ká pariwo tí wọ́n bá ní ká kéwú sókè ní orí irun gan-an ìrun tí wọ́n ti ní ká kéwú sókè wọn ò sọ wípé ká máa kéwú wa sókè ká máa fi dí ẹnìkejì lọ́wọ́ lára àṣìṣe táwọn èèyàn máa ń ṣe nínú ìrun òun náà ni ẹni tó bá jẹ ìrun nígbà tó bá fẹ́ san ìrun padà yóò ti wá wò wípé ìrun tóun jẹ yìí wọ́n máa ń ké sókè ni yóò bá bẹ̀rẹ̀ sí máa pariwo nínú mọ́sálásí nígbà tó bá fẹ́ san ìrun padà eléyìí ìsìláàmù kan ló fi kọ́ wa àìsàn ọ̀run ká máa pariwo nígbà tá a yẹ pé a jẹ ìrun àti wàá wò yí pé ibi tá a wá jẹ níbẹ̀ ọ wá jẹ ibi tó jẹ́ yí ibi tá a máa kà sókè láwò yí a fẹ́ san padà ó dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa bá àti máa sọ̀run ìrun tá a bá bá níbi ìrun ọlọ́dà kákà sí alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ bá ti bá ìrun ìrun téèyàn bá bá níbi ìrun bí wọn bá ti wọnú ìrun wọn sọ pé ìrun tí wọn bá yìí òun la lákọ̀ọ́kọ́ ní pàtàkì jùlọ tó bá ìṣá ìtọ́jẹ́ pé ìrun méjì tí wọ́n kí lẹ́yìn lọ bá ní ẹ̀yìn ìṣá yìí irú ẹni bẹ́ẹ̀ méjì ni ṣe nígbà tó bá wá dìde padà pariwo kankan mọ́ ni ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ kí kó tó ka lẹ́lẹ́ẹ̀kẹrin rẹ̀ kí kò káti ẹ̀ wá sọ pé ó ti ẹ̀ wá bá èyí tó jẹ́ pé yóò ké sókè bóyá yọkan lọ bá ní ṣáà ẹ̀ orí ìgbẹ́ náà bá ti dìde yóò fẹ́ kí ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ tí wọ́n máa ń kí sókè wọn ò ní kọ́ máa pariwo ọmọ kà tó fura rẹ gbọ́ gbogbo nígbà tí ń jẹ́ pé ẹnìkejì rẹ ìnira ó máa dé fẹ́ ká ṣe nínú ẹ̀sìn ọlọ́run náà so ìmọ̀ pariwo lọ sókè. So, lórí gbogbo nǹkan pátáyẹ́yẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ó kọ́ ọ́ so ló fi jẹ́ pé gbólóyìn pé wàá ń tẹ́jú arbil kọ́ọ̀lì tó o bá pariwo ọlọ́run sọ fún ọ pé mọ̀ pariwo ọlọ́run bá fẹ́ sọ so lá ájàtà lákà yìí lálẹ́ jáàrì o ò nídìí kọ́ ọmọ pariwo kọ́ ọmọ ìjọ́ ìkejì ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ tó fẹ́ ṣe súnmọ́ ọmọ náà ní sọ lọ gbé nǹkan tí wọ́n máa pariwo dé àwọn èèyàn lọ́wọ́ nínú ilé ẹ tó fẹ́ ṣe wọn ò fẹ́ ká máa ṣe gbogbo eléyìí ẹ̀sìn ò wa ká máa dí ẹnì kejì wa ká máa di lọ́wọ́ ẹ̀sìn ọ̀fẹ́ ariwo rárá so látara bẹ́ẹ̀ ọlọ́ba sọ wà nàbí pé tó ọba ní kọ́ ọmọ pariwo pariwo kọ́ ni dáwà àrùn pẹ̀lú pé kọ́ pariwo so ọlọ́ba wa sọ pé èmi ọlọ́run. Ìnáwó yá lámú sí rọ̀ bá sọ̀rọ̀ yà lámú ọba tó ṣe wípé ọmọ pé kéèyàn kàn rọra sọ̀rọ̀ jẹ́jẹ́ ọlọ́wọ́ bá mọ̀ ọ́ náà ni pé ọ̀rọ̀ tó o sọ tó ń fura rẹ̀ gbọ́ àbí tó o sọ tó jẹ́ pé ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yọ̀ọ́ gbọ́ nǹkan tó sọ lẹ́ńpẹ̀ ní sírù kì í ṣe pé kéèyàn ọmọ jẹnu ó sọ̀rọ̀ ó jẹnu inú kọ́ jẹ́ pé ìwọ gangan ọmọ mẹ́ńtò ń sọ fún rẹ̀ tàbí kọ́ jẹ́ pé ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó súnmọ́ ọ tí ó máa gbọ́ nǹkan tó ń sọ bọ́lá tó fẹ́ kó sọ̀rọ̀ yẹn oní ẹ̀ńpẹ̀ ní sinru ọlọ́run ọba mọ̀ ọ́n so ọlọ́run ọba mọ àsinrọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ó jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ ọlọ́run ọba mọ̀ tá a bá ń ṣe mítì ìbátan ń sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ yẹn ọlọ́run ọba mọ̀ wà ákfà ọlọ́run ọba ìyá alámù ákfà aṣọ fún wa pé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn àfáà sọ nípa ákfà yìí ni pé ká pè ní ismu tafdil ọlọ́run ọba yàlámù akfa mina sirri ìtò tó pa mẹ́jú sírù lọ ọlọ́run ọba mọ̀ kí wọ́n á ní nǹkan tó jẹ́ wípé ó pa mẹ́jú sírù lọ gẹ́gẹ́ bí àwọn àfáà onítafsir gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa ìtò pa mẹ́jú sírù lọ òun náà ní nǹkan tó ṣe wípé ntí máa wà lórí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa òun kankan ni máa wà lórí ẹ̀mí wa tá a bá tí ì sọ jáde ẹnìkan ò ní máa tó wà lórí ẹ̀mí yẹn kódà kéèyàn sọ nǹkan mi jáde ńgbà mi nǹkan mi ó sì wà lórí ẹ̀mí yẹn wọ́n ní sọ foríjì ẹni olóhùn ti foríjì kò sí ìforíjì ó sì wà lórí ẹ̀mí ẹ̀ yóò sọ pé nígbà yẹn bá túnú ẹ̀mí ẹ̀ àmọ́ kan sọ lẹ́nu lásán pé mo foríjì lẹ́ẹ̀kan ni nínú ẹ̀mí mi ìdí foríjì so nǹkan máa wà nínú ẹ̀mí àwọn ọmọ ènìyàn ọlọ́run sọ pé òun mọ̀ lọ́lọ́run sọ ọdún sọ́tò kọ́ọ̀f àyà sixteen ọlọ́run ọba ṣàlàyé pé wàlàkọ́dí kọ̀lákùnàlè ìǹsànà wànà àlámùmọ́ tó wá síwísù bí i nọ́fṣù wànà nù akọrọ̀bù ilẹ̀ yìí min hablil warid ọlọ́run ní àwa tá a jẹ́ ọlọ́run ọba kọ̀lákùnàlè ìǹsànà. àwọn ọlọ́run la dá ọmọ ènìyàn wàná àlàmù bá a ti wá dọ́mọ ènìyàn yẹn àwa mọ mọ́tò wá sí subi ìnáfsù ntí ẹ̀mí rẹ̀ ntí lọ nínú ẹ̀mí ọlọ́run ọba àmọ́ wàná lọ ile ilé yìí ọlọ́run ní àwọn ọlọ́run akọrọ́bù ilé yìí min abdul ọlọ́run ọba níbẹ̀ yẹn nánú ti bẹ̀rẹ̀ àwọn màláìkà ni àsọpọ̀ àbí tá a bá lo nánú nígbà míì jẹ́ pé ọba ló sọ pé àwa tá a bá lo nánú nígbà míì ọlọ́run ọba ò sí àwọn màláìkà ni ọlọ́run wáyé dá kọ̀rọ̀ àná òfà tẹ́lẹ̀ kọ̀rọ̀ àná o tá a bá ti ń ka kùránì fún wa máa tẹ̀lé jìbìrì ń ka kùránì so àwọn ju sọ́ọ̀rù ẹ lọ ọlọ́run kọ́lé ọlọ́run ọlọ́run bí tí wọ́n ní sẹ́mọ̀ lọ́lọ́run wà kì í sọ ọlọ́run tó wà bí ìlú àsọpọ̀ lọ́wọ́ gbogbo ààyè àìfi túwẹ̀ pọ̀ lọ́wọ́ wà gbogbo ààyè nítorí pé ọlọ́run súnmọ́ wa ni ọlọ́run súnmọ́ wa ju sọ́ọ̀rù wa lọ ẹ̀ẹ́ ilmu ọlọ́run níbẹ̀ pẹ̀lú àwọn màláíkà tí wọ́n kọsẹ̀ wa lẹ̀lẹ̀ àwọn ni wọ́n wà bí wọ́n ti súnmọ́ wa wọ́n súnmọ́ wa ju inú ẹ̀jẹ̀ wa làwọn màláíkà wà inú ẹ̀jẹ̀ wa àwọn màláíkà tó ń kọsẹ̀ wa lẹ̀ tẹ́lẹ̀ kan wà ní Eh, ọ̀tún ìkan wà ló sí inú ẹ̀jẹ̀ ibi báyìí lọ́wọ́ à so wọ́n so tó gbé èṣù gan èṣù tó tún jẹ́ pé ọ̀tá tún ni fún wa inú ẹ̀jẹ̀ òṣèlọ́ba ni ó ń yẹ jìrì ó ń sẹ̀ nínú ẹ̀jẹ̀ wa ní èṣù kádúrà pàrọ̀ màláìka tó lágbára ju àdìjọ́nú lọ so látara bẹ́ẹ̀ wọ́n súnmọ́ wájú sọ́run wa lọ́wọ́ màláìka yẹn tí wọ́n kọ́ṣẹ́ wa lẹ̀lẹ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba jẹ́ ká mọ̀ wípé táwọn màláìka ni wọ́n bá gbàdúrà wa àwọn màláìka tí wọ́n bá gbàdúrà kò ní kí wọ́n sì máa pariwo ẹni tó súnmọ́ wa tẹ́tẹ́ dáadáa ni wọ́n ìwọ́n àbẹ̀sẹ̀ á máa pariwo máa jáde mọ́ lọ́hùn torí pé wọ́n fẹ́ gba nǹkan wájú ọlọ́run ìwà òmùgọ̀ ni tí ò dáa rárá kéèyàn máa pariwo torí pé ń ṣàdúrà kó wá wò pé ìpariwo yẹn làdúrà àwọn ò fi gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà ti sọ di pé ká máa pariwo ẹ̀sẹ̀ àmọ́ pariwo wọn lọ́run bọ̀ báyà <laughs> yóò dá wa lóhùn àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ká mọ̀ yìí pé àwọn tí ọlọ́run bá ní kó wá máa wà pẹ̀lú wa gan wọ́n súnmọ́ wa ju sọ̀rọ̀ wa lọ ọlọ́run wọn ara rẹ̀ gbogbo tí ń ta wúyẹ́ ní ẹ̀mí wa ọlọ́run ọba mọ gbogbo rẹ̀ pátá yanyan eléyìí alákọ̀ọ́kọ́ táwọn fún wa nípa akfa pé kíní yìí ó jẹ́ nǹkan tó pamọ́ ju ìmọ̀ jẹnu lọ alákọ̀ọ́kọ́ èyí tó pamọ́ wa. ó tún wá ní ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé ọlọ́run ọba ntọ́bẹ̀rẹ̀ ò tiẹ̀ ara rò rárá ntọ́ ò tí rò rárá ọlọ́run ọba mọ̀ ìwọ gan ò tí rò nǹkan kan làárọ̀ lọ́wọ́ lọ́wọ́ ní ìsìn tó bá tún ní ìsìn yóò nǹkan míì <laughs> èrò yóò máa wá ní bá ti ń dàgbà sí èrò mi ò wá èrò gbàrà tó délé ayé náà ìta àti ìrò tá a tó rò lẹ́yìn ọ̀la ọlọ́run nìkan so ìta ìrò lọ́wọ́lọ́wọ́ ní ìsìlámù ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wà á lámù ilmàlì yaomi wàlẹ̀ amúsè kọ́bìlàwò. wà á lámù ilmàlì yaomi wàlẹ̀ amúsè kọ́bìlàwò. wàlà kí n nà àná ilé mi máa fi gọ̀dé àmì. ولكن العلم ما في غد أمين ó ní وأعلم علم اليوم وأعلم علم اليوم والأمس قبله ntí mo máa ń tèmi ni pé aliyahum ntí ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó mọ̀ mọ́ wàlẹ̀ amsi kọ́bílà ọ̀dọ́ máa ní kí mo ṣe lánàá mo ní ṣàlàyé wàlàkín nani an ilmi ma. wàlàkín nani ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ lọ́la ilmi máa fi gadi ami. mọ fọ́lójú mẹ́mí mọ́ so ẹni tí ó ṣẹlẹ̀ lọ́la ẹnìkan kan wà mọ́ ẹ má mọ̀ pé tí òun bá dáàbò kó lọ́wọ́ jẹ níta ní àwọn àbọ̀ káàkiri kò ní dàgbà ara gbọ́dọ̀ ló máa wulẹ̀ dààmú kó lọ́wọ́ owó òní dánù kẹ̀kẹ́ bẹ́ẹ̀ tí wọ́n á máa káàkiri wọ́n á máa wàhálà rẹ̀ káàkiri kò ní wàhálà ṣùgbọ́n tọ́lọ̀ fi jù wá lọ́dún so olùdíje tí ọlọ́wọ́ fún wa nínú súrọ́tù nájídì ọlọ́ni wá álámù bíkún ìdí àrùn ṣáàkùnkùn mìíràn lẹ́ àrùndì wà ìdí àrùntún àjínà tó ń fi túnṣe ọ̀pá àtìkùn fàlàtúnṣàkùnkùn àrùn fúnṣàkùnkùn wà àlàrò bímọ ní takọ. ọlọ́ni wà áàlámù bíkùn ọlọ́run ọba ìlọba tó dá gbogbo yín mọ̀. nígbà tó lọ́wọ́ ọba ti ń da yín láti lẹ̀ẹ́lẹ̀ onìkan lọ́mọ gbogbo yín nígbà tẹ ẹ wà ní ọ̀lẹ̀ tẹ ẹ wà ní ọmọ tí ẹ ti di ọmọ tẹ ẹ wà ní nǹkan tó jẹ́ pé bí ọ̀lẹ̀ ẹnu lẹ wà nínú ìyá yín ọlọ́ọ̀bá nìkan ló ní gbogbo yẹn. ọlọ́run ní ọlọ́tún zákùn fàfúsà tó dẹ̀ ẹ mọ̀ máa sọ pé ìwọ lọ da èmi mọ da kẹmọ pé èmi mọ da wọn mọ ibidjọ parí ayé yẹn sí ni Ọlọ́run lọmọ ibidjọ parí ayé yẹn sí. sọ̀rọ̀ ọba nìkan lọ́mọ alámbìmọ̀ nìtakọ̀ ẹni tó yẹ pé pa ìbẹ̀rù Ọlọ́run ló parí ayé rẹ̀ sí Ọlọ́run nìkan lọ́mọ. lóbi tó pé èyí sakọ èyí sọ pé àwa àdìdì kele kan kí ló ti dì ẹni tó kú sórí ẹ̀sìn Ọlọ́run ọba lọ́wọ́ bá tó tó sọ̀ sí i Ọlọ́run ló sì bẹ̀ tí ó kú kọ́kọ́ wá sórí ẹ̀sìn rẹ̀ tó sára bẹ́ẹ̀ ìmọ̀ yìí ọlọ́wọ́ bá nìkan lọ́ mọ̀ ọ́ ìtawọ̀ ọmọ èèyàn mọ̀ ìwọ̀n bá ní ìbàdàn lọ́wọ́ bá ní táwọn akẹ́lẹ̀ fún wa sọ pé ìbàdàn lọ́wọ́ bá ní dáadé tó fẹ́ kó ní sọ́sàn ẹ̀ kádà àti mọ̀ wá yẹ̀ sí kéré tí èèyàn máa ń wo irọ́ irọ́ gba gburu ni pé kádà àtọ́ wá yẹ̀ sí kádà àtọ́ òun wá yẹ kádà àtàlàkà àtàlọ́mọ irú irú kádà àwòrán ìtànjẹ lásán so ìyá mi sọ mílẹ̀ fẹ́ yẹn fún pàdé yẹn bí yẹn ti máa ṣe lálìkì àmọ́ kò sẹ́ dọ́gba tá a ti ṣe lálìkì àmọ́ ọlọ́run nìkan ló ti ṣàlàyé ẹ̀ nígbà tá a wà nínú ìyá wa a lè ṣàlàyé ẹ̀ a lè ṣàlàyé ẹ̀ a tó láti ṣàlàyé ọlọ́run kan nìkan lọ́wọ́ gbogbo ẹ̀ bí kò ṣẹlẹ̀ sí wa tá a fi dàgbà lájà bẹ́ẹ̀ lálẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan lálẹ́ ṣàlàyé ọlọ́run tẹ̀ kátó wá sọ pé òláwà àmọ́ ìjáde mọ́ òláwà àmọ́ sọ fún pé ó gbọ́dọ̀ sí nǹkan ní dandan táwọn àmọ́ ìjáde mọ́ ọlọ́run fi ṣe ẹtí àfàṣe báyìí fún un. so látara bẹ́ẹ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn àfa àṣàlàyé fún wọn yẹn. ẹlẹ́ẹ̀kejì táwọn àfa àṣàlàyé fún wọn wá nínú àyà ìhó náà ni wípé akfa yìí kájà máa di òun náà ni wípé ọlọ́run ọba fàyínáwù yà á lámùsílẹ̀ ọlọ́run ọba mọ gbogbo tí ẹ̀dá fi pamọ́ pátáyáyá kò sí láti fi pamọ́ èmi ló mọ̀ tí wọ́n fi pamọ́ nìsín ọlọ́run ọba mọ kálukú wa fi pamọ́ pátáyáyá wà á fa sílùú àmọ́sí kọ̀ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dẹ̀ pọ̀ mọ́ kẹ́ni kọ́ lóun ti mà sírí ọlọ́run gbogbo àṣírí gbogbo ara ọlọ́run bá fà tí ò sí ẹ̀jì mẹ́ tùmọ̀kẹ́ni kọ́ wá ní àṣírí ọlọ́run ó tu gbogbo aráyé ẹ̀gbọ́n yọ̀ọ́ so ṣé ẹni tá a sì lọ fún ara yẹn kò tó ẹni fèsì bẹ́ẹ̀ láìláì inú sọ́tò tọ́ abẹ́ǹkà yìí ọlọ́run bá mú àpèjúwe rẹ̀ pé káfá sílùmọ̀tò sí i ọlọ́run bá fi kọ̀ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá fi pamọ́ ani nurse jẹ ani makukọ ti jẹ nìyà gbogbo gbogbo ọba bá dàkọ sí ẹjọba kọ ẹ lórí àwọn mẹláìka àwọn kọkọ lọhùn tẹwọn ẹsẹ mọ ọlọ́run bá sọ̀rọ̀ ìfowópamọ́ sọ́tò àwọn ọyọ làm tẹ قد يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما ọlọ́ni yàlámù ما بين أيديهم im ọlọ́ni ìtọ́ wà níwájú gbogbo ìtọ́lọ́wọ́ bàbá dá ọlọ́mà ọ̀pá máa kọ́ lè fa ìtọ́ wà lẹ́yìn gbogbo ìtọ́lọ́wọ́ bàbá dá ọlọ́mà gbogbo ibi tó bá rí kó wà lọ́rùn abẹ́ sọ́mbẹ̀ kò sí ibi tó bá rí kó fi kọ̀ ọ́ sí ọlọ́run gbẹ ibi tó bá rí kó fọ pé mo fẹ́ fi pamọ́ sí ọlọ́run kó sọ pé kúrò lábẹ́ sọ́mbẹ̀ táwọn fẹ́ kí wọ́n fẹ́ kọ́ lọ́run fún ọmọ fẹ́ fi sí ṣùgbọ́n wà láàyò ètò tàbí ìlmọ̀ ṣùgbọ́n kéèyàn lóhùn gbogbo dọ́rọ̀ wa dáadé láàyò ètò tàbí ìlmọ̀ wọn ò ní mọ̀ ń pọ̀ ọlọ́run lọ́kàn fi ń mọ̀ wá ẹ̀mẹ́lẹ́ ẹ̀mẹ́lẹ́ ẹ̀mẹ́lẹ́ ẹ̀ tó wá lè mọ̀ dáadáa tán ọkàn fi mọ̀ yìí díẹ̀díẹ̀ so a lè mọ̀ ń pa a lè mọ̀ ń pa ọbẹ̀ tó lọ́mọ̀ ń pa gbogbo wa bẹ̀tẹ̀ a lè mọ̀ ń pa ọlọ́run so látara bẹ́ẹ̀ aya yìí ti ń ṣàlàyé fún wa nìyẹn wọ́n fẹ́ kó jẹ́ pé àdúrà tá a bá máa ṣe wọn ò fẹ́ ká máa pariwo kéèyàn ọmọ máa jágbe ẹ̀ máa pariwo pé ọlọ́run bó fi gbọ́ ìwà gan ni níbi àdúrà èyí ó sì tún jẹ́yà rẹ̀ wájú ọlọ́run pé ń pariwo mọ́lọ́run ọlọ́run ọba ìyọba tó gbọ́ gbogbo nǹkan pátá yanyan ni nínú ayé alukur'an nínú sátú àrọ́f ayé fifty five ọlọ́ni ojú òwúrọ̀ bákùn tàdọ́gùhàn wà kó fìyàtàn iná òwúláyọ̀ hibbul mọ̀tàdì ọlọ́ni tẹ́ bá fẹ́ bẹ ọlọ́run ẹ ọlọ́run ọba tàdọ̀rùhàn ìtọ́lọ́run ọba kàn fẹ́ ni pé kẹ́ ẹ bẹ lọ́run pẹ̀lú ìjírẹ̀ bẹ́ẹ̀ kéèyàn máa wú pé ah ẹni yẹpẹrẹ mọ̀ ní mí bí ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó jù lọ bí ẹni tí ń bẹ̀rù ẹ̀tẹ́yẹ̀ ń bẹ̀rù wájú ẹnìkan bá a ti máa ń bẹ̀rù tẹ́lú ó máa ń bà yẹn kéèyàn bẹ́ lọ́n pẹ̀lú bẹ̀rù kéèyàn pé ọ̀ya ò gbọ́dọ̀ ṣe fún ni ara èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kéèyàn máa jágbe mọ́ lọ́hùn èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so èyí ó jẹ́ àwájọ wa kó fi yàtà tó bá bẹ́ bẹ́ lọ́hùn ó bẹ́ lọ́hùn pẹ̀lú ọ̀rọ̀ kó fi yàrá lónìí afa ọlọ́ni kò sí ni ntí ó fìjẹ́ pé yóò pamẹ́ dáadáa ó lè fọkàn rẹ ó lè fi bẹ lọ́rùn ó lè sọ dọ́ra bẹ́ẹ̀ sọ kọ́ sọ jáde kọ́ mọ sọnù ọkàn báyìí kọ́ ẹgbẹ́ wọn gbẹgbẹ lòun fúnra rẹ gbọ́ kò sí tó burú bẹ́ẹ̀ kí gbà bá tó sọ so ọlọ́ni kò ṣe bẹ́ẹ̀ fi pamọ́ torí bẹ́ẹ̀ lọ́rùn iná wù láyò ìbò torí bọ́lá ọba ò nífẹ̀ẹ́ alimọ̀tàdín olùkọjá àlà gbẹdúmá ti ń pariwo mọ́ lọ́rùn ẹ̀ ti ń kọjá àlà ni so káwọn ọmọ jẹ kankan nínú wọn ọlọ́run sọ fún wa ní sọ́tọ̀ àrọ́ọ̀fù yẹn náà aya two hundred and five ọlọ́run ní wadhkur rabbaka fi nafsika ọlọ́run ní rántí ọlọ́run ọba rẹ fi nafsika inú ẹ̀mí ni kò tí ma rántí ọlọ́run má pariwo jáde o fẹ́ pe ya Allah máa ṣe inú ẹ̀mí rẹ máa pe ọlọ́run ètò dáa jù nìyẹn tàdọ́rù hàn wàkíìfàtàn lẹ́ni tí ó jí rẹ̀bẹ̀ fọlọ́run ó yẹpẹ̀ ààrẹ fọlọ́run lẹ́ni tó ṣàfihàn ìbẹ̀rù rẹ̀ sọ́lọ́run wàdúnẹ̀lì jáhárì mílẹ̀ kàwé wàdúnẹ̀lì jáhárì mílẹ̀ kàwé so méjì ọ ìtí ọba ti ní tó ìmọ̀ pariwo ìtọ́ wà lẹ́yìn pípariwo nínú ọ̀rọ̀ ni kò fi mọ́ ẹbẹ lọ́wọ́ tó bá ti di pípariwo náà ẹ bá ti sọ pé ó ń pariwo òtítẹ́lẹ́sẹ̀ nìyẹn ló fi mọ́ ẹbẹ lọ́wọ́ nìyẹn so biligudu wí àárọ̀ lọ fẹ́ pe lọ́rùn ni ìrọ̀lẹ́ ni ni òru lọ fẹ́ pe lọ́rùn ni gbogbo ẹ̀ pátá yẹ́yẹ́ mẹ̀jẹ̀ ló ṣe pé ọ wà ní wọ́n tó wọ́n sì tó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ àbí kọ́ ọmọ ọ̀sán jẹ́ dẹ́ wà látẹ̀kùn. má bẹ nínú àwọn tó jẹ́ afọ́núfọ́ra èèyàn òpònú èèyàn ni máa pariwo mọ́ lọ́wọ́ má bẹ nínú wọn tó yẹ kò sọ fún wa pé ká máa pariwo rárá ọlọ́run sọ fún pé ìtọ́ kò sọ fún pé méjèèjì bá kankan náà lórí lọ́dọ̀ èmi ọlọ́run kí ló wà máa pariwo fún ìnáwó alímú bíi láti sùdù ọba dẹ́pọ̀ mọ gbẹ́nu gbáyà rẹ lọ́lọ́wọ́ so nídìí kó ṣe kí ni o kọ́ pariwo rárá tó gbọ́mọ tí ń bẹ́nu gbáyà rẹ pẹ̀lẹ́pẹ̀ ló fi máa pọ̀ náà àwọn tó jẹ́ àwọn sọ̀hábà wọ́n tẹ̀lé anábì ìjọ kan wọ́n bá bẹ̀rẹ̀ sí pariwo bíi tẹ̀kbír wọ́n sọ̀rọ̀ lọ́ọ́ ọgbọ́n wọ́n bá bẹ̀rẹ̀ sí pariwo anábì ní arbiu ala anfusikum ànábì ni ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má pariwo débi bẹ́ẹ̀rẹ̀ ìlòmí ò fẹ́ pariwo yàgbé ara ìlòmí ò fẹ́ pariwo tọ̀ ara tó gbọ́ fẹ́ gba nǹkan wájú ọlọ́run fàyínàkùn látẹ̀lé wúna àsọm kìí sa adití lẹ̀ ń pè é adití lè yẹn mọ ẹ̀ tó wá dákú lè yẹn mọ pariwo mọ́ tí o rẹ̀ wá sọ ọlọ́run dẹ tó dákú tẹ̀yìn àfẹ́ jí dìde ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ wàlágọ̀ yìí bá kìí ṣe ẹni tí ò sí ibi tẹ́ ẹ wà ẹjọ́ bá síbi tẹ́ yẹn wà tó jí mẹ̀lẹ́ yẹn máa pariwo mọ́ ìdá ẹgbàá ní bọ́lọ́wọ́ bò síbi tẹ́ ẹ wà ní ẹdẹ bá ti ń pariwo. so nípa ló tẹ ẹgbàgbọ́ náà bá inú kẹ ẹgbàgbọ́ náà di ti inú kẹ ẹgbàgbọ́ náà bò síbi tẹ́ ẹ wà ẹ wà pé bá a bá pariwo yóò ètò máa sáré bọ̀ bí tọ́ bá wà yóò wà gbàdúrà wa <laughs> so ẹ bá ṣe bẹ́ẹ̀ iná máa tẹ̀lé òun náà sẹ̀mí àná ọba tí ń gbọ́ lẹ́ ń pè bàṣírọ́n ọba tí ń rí yín òun lẹ́ ń pè inna lẹ́ni tẹ̀lé una akọ̀rọ̀bìlà ahadikunmi onukẹ̀rọ̀ yìí láti ẹnì kọ̀ọ̀kan yìí ẹ mọ̀ pé ẹni tẹ́ ń pè yẹn ó súnmọ́ ẹnì kọ̀ọ̀kan yìí ju pé tó bá wà lórí ràkúnmí ọrùn bíi tó ràkúnmí rẹ̀ ọrùn ràkúnmí rẹ̀ ibi tó ràkúnmí rẹ̀ ti súnmọ́ tó yẹ nígbàdó bá gorí ràkúnmí àbẹ́sí bótú bọ́ọ̀rù rẹ̀ ti súnmọ́ tó bẹ́ẹ̀ ọlọ́run súnmọ́ bẹ́ẹ̀ ọlọ́run kan wò sẹ́wọ̀n báyìí ni ìmọ̀ ọlọ́run wà pẹ̀lú yàn so látara bẹ́ẹ̀ ká má máa pariwo mọ́ ọlọ́run ọba òun náà ni àyà yìí oníṣàlàyé fún anabisa salam kò sọ pé kí a máa pariwo a lè sọ̀rọ̀ sínú ẹ̀mí tá a bá fẹ́ sọ síta gbangba kọ́ mọ́tò tí ó máa jẹ́ ariwo torí pé ariwo máa dí ẹnìkejì wa lọ́wọ́ ìwà òmùgọ̀sí tún ni tàbá táwọn téèyàn wù sọlọ ọba nígbà téèyàn ń pariwo èyí ó tún wá máa jẹ ẹlẹ́ṣẹ̀ látara pé èèyàn ń pariwo gbà tí ń ṣàdúrà so yóò tún wá máa ṣe sábàbí kí àdúrà yóò tún máa gbà nítorí pé ń pariwo so kárí pé à ń sọ ilé yìí dáadáa kọ́lọ́ kó gbàgbé ẹni kọ̀ọ̀kan wa náà. الله لا إله إلا هو له ọlọ́wọ́ bá wa ń ṣàlàyé fún wa gẹ́gẹ́ mo ti ṣàlàyé fún wa ní àná ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa nípa tawhidu rububiya àwọn àyàtà ti ń kábọ̀ níbẹ̀ yẹn tawhidu rububiya ni àti rí ń bẹ̀ pé ọlọ́run ló dá gbogbo nǹkan àti ń bẹ̀ pé ọlọ́run ló ní gbogbo nǹkan a dẹ̀ rí pé gbogbo nǹkan pátá yẹ́yẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti máa béèrè nǹkan so ọlọ́run ọba yìí náà ní sí fún gbogbo wọn ní nǹkan tí wọ́n ń fẹ́ láti arṣu rẹ̀ so látara bẹ́ẹ̀ ìtọ́wákù ni tawhidul uluhiyya òun náà ni tawhidul ibada tawhidu jíjọ́sìn fún ọlọ́run ọba.

àyàfọ́ lọ́run nìkan àlẹ́ tọ́ka jọ́sìn fún ẹnì kankan yàtọ̀ sọ́lọ́run so nínú ìjọsìn tẹ́wọ́n ní kéèyàn lẹ́tọ̀ọ́ kọ́ jọ́sìn fún ẹnì kankan àyàfọ́ lọ́run iná ni ìfẹ́ wà ọlọ́run nìkan là á máa nífẹ̀ẹ́ tá a bá dẹ̀ fẹ́ nífẹ̀ẹ́ nǹkan torí ọlọ́run la fi nífẹ̀ẹ́ a yẹpẹrẹ ara wa fọlọ́run ara pàǹjọ́sìn fọlọ́run ọlọ́run nìkan la máa bẹ̀rù ara àjọsìn fọlọ́run. àgbìyèlé wa ọ̀dọ̀ ọlọ́run la ara àjọsìn fún ọlọ́run ni tá a bá wa níbi túbá ọ̀dọ̀ ọlọ́run la lọ pé gba wa ara àjọsìn ni tá a bá fẹ́ bẹ̀yàn àní kankan lẹ́yìn ọ̀lọ́ gbogbo tá a bá fẹ́ máa ṣe pátá nínú ayé wa ká máa rí i pé àyọ̀tọ̀ ọlọ́run lẹ̀ níbẹ̀ ibùdó ọba sẹ́ẹ̀nì kejì rẹ̀ kejì rẹ̀ ọwọ́ ajẹ́ pé ọwọ́ á ní pé ẹ dákun tó lọ́nà ẹ má bínú pé mo sẹ̀yìn o ẹ̀yìn tètè dé mítìnì so a sì sọ pé aago méjìlá mo ní a máa dé mo wá dé láago kan sọ pé ti sẹ́ńjọ́ ẹ̀gbọ́n bá dé láago méjìlá yẹn so ọ̀bẹ ni ẹni kọ́ má bínú ṣùgbọ́n o tún ti sẹ́ lọ́hùn o ti sẹ́ lọ́hùn pẹ̀lú ẹ <laughs> tó gbá dé ọlọ́run mi ò fẹ́ kéèyàn ya pàdé o ọ̀hún àti lórí gbẹgbẹ ọsẹ ọmọ ènìyàn ò ní wá túbà lọ́dọ̀ ọlọ́run ó tún wá túbà lọ́dọ̀ ọlọ́run bó wá ti wá túbà àtọ̀dọ̀ èèyàn tán ó tún wá túbà àtọ̀dọ̀ ọlọ́run náà so ara ìbáadà nìyẹn ó mọ ṣàfitì gbogbo nǹkan pátá yẹn sọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan bá fún ọ ní nǹkan tó jẹ́ pé o fẹ́ gbọ́ bùkátà kan ọlọ́run wá lu ẹnìkan ní sábàbí ó wá gbé owó yẹn ó wá gbé wá fún ọ abẹ́nìkan kọ́lé fún ọ abẹ́nìkan ra mọ́tò fún ọ ó wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lákọ̀ọ́kọ́ súnmọ́ ọ wà sọ pé lẹ́yìn náà mo tún wá dúpẹ́ lọ́wọ́ lágbájá báyìí ọ wà ní sọ pé kò tiẹ̀ wá gbàgbé ọlọ́run kọ́ wá ní a ah! <laughs> ó ti gbàgbé ọlọ́run kọ́ wá ní pé ẹni yìí a kọ́dà èrò kó o ti gbé kọjá ọlọ́run kó o wá mẹ́tì ẹ̀rọ tí ọlọ́run wá gbẹ́ni ẹni kan ló sáà kà sí ẹni náà tó káyọ̀ sí ni wọ́n pé a ah! eléyìí tó fún mi lọ́wọ́ yìí ah kọ́dà tó bá dọ́dọ̀ ọlọ́run àtijọ́ náà ni wọ́n máa lọ tààrà sí wọn lọ pé àlùjọ náà lẹ́ni so ọ̀rọ̀ látara bẹ́ẹ̀ èyí téèyàn máa ń ní ni yíké ó gbọ́dọ̀ yọ lóhùn kó nu gbogbo nǹkan pátá yẹn yẹn bẹ́ẹ̀ nìkan bá ṣe dáadáa fún ọ ọlọ́run ló gbé sókè bóun ló jẹ́ kó ṣe fún ọ because ọlọ́run ló fẹ́ ní ẹni nǹkan yẹn òun ló sì fi òun fi àánú yẹn sí lọ́kàn ló fi wá ṣe fún ọ tí ọba fi ṣe tí ọba fi ṣe lọ́kàn kò ní wá ṣe fún ọ bóun ti wá ṣe fún ọ yẹn náà ó tún lè má wúlò fún ọ tó lọ́ba tún lè wúlò fún ọ wọ́n tún lè wá jagbà lọ́wọ́ rẹ̀ ó tún lọ́wọ́ so ẹni tó o máa gbogbo nǹkan sí ọlọ́lọ́wọ́ ìyẹn ló ń pè ní ìbáadà kì í nìkan gbogbo nǹkan padà yẹn la máa ṣàfitì ẹ̀ sọ́dọ̀ lóbi jẹ́ pé àbúrò pé ìyẹn ń pè ní tàwíìdù kí olùhíyà tàwíìdù pé à ń sin ọlọ́run ònìyẹn so ọlọ́run ni láìláà ìlàhùwà. láìláà ìlàhùwà. ọlọ́run ọba yọ ọba ló ṣe yín pé kò sẹ́ni gangan tó lẹ́tọ̀ọ́ pé fún ù àyàfó nìkan ọlọ́run ọba yìí ọlọ́run ọba yìí wá ní àwọn orúkọ tó dáa púpọ̀ ó ismu tefdili ni lóòótọ́ ahsanu singular ni tó jẹ́ ọkùnrin tí usna sì jẹ́ obìnrin ṣùgbọ́n ní èdè lágbáwá wọn a máa kọlifáyé nǹkan tó bá pọ̀ tí èsì èèyàn náà wọn lo obìnrin fún un ọlọ́run asima. asma'u. ọlọ́run ní àwọn orúkọ tó dáa ó dáa ju gbogbo ọkọ tẹ́nì kọ̀ọ̀kan wá ń jẹ lọ wò orúkọ òun orúkọ tó wà ní òun ó bá orúkọ bá láéláé. kò bó ọlọ́wọ́ bá kẹgbẹ́ ọlọ́wọ́ bá ṣàlàyé lẹ́yìn fún wa pé ká mọ̀ yìí pé ó kọ tó dá ń bẹ fún wọn lọ kì ṣe àyà nìkan ọlọ́wọ́ bá ti sọ ọlọ́wọ́ sọ ní sọ́tò àrọ́f one hundred and eighty ọlọ́ni wàlílà ilẹ̀ àsìmọ́ olè òsìnà fàdí wú ibi hà. ọlọ́wọ́ ọba ní àwọn orúkọ tó dáa ọlọ́ni fàdí wú ibi hà àwọn ọkọ̀ tó dáa yìí ọlọ́run kẹ́ ẹ máa fi pe ọlọ́run ọkọ̀ tó dáa lọ́lọ́run ni ya allah ya rahman ya rahim kéèyàn ó fi pe ọlọ́run inú ọlọ́run bá máa ń dùn ni lára ọ̀nà tí àdó èèyàn fi máa ń gbà kì í ṣe kéèyàn pariwo làdó èèyàn fi ń gbà lára ọ̀dá àdó èèyàn fi ń gbà ni kéèyàn owó kọ ọlọ́run kó fi pe ọlọ́run ara ọ̀nà tádó èèyàn fi ń gbà nìyẹn ọlọ́run ní alẹ́ wàzárù lẹ́dí náà yóò lè dúró náà. ọlọ́run ní ìwà ànábì fílẹ̀ àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ yóò lè ìdúró fi àsìmọ́ ìhì wọ́n ní tẹ́ ẹ bá ti ń fọ́lọ́ lóko ọlọ́run ti pọ̀ nìyẹn ẹ mọ̀fọ́ lóko ẹyọ kan náà ni Allahu nìkan ni kọ́ máa jẹ́ àwọn kan nìyẹn wọ́n ní Allahu nìkan lọ́wọ́ máa jẹ́ gbogbo kọ́ yòókù kì so kọ́ rẹ̀ àwọn yẹn yóò lè ìdúró fi àsìmọ́ ìhì wọ́n ń ṣàtakò níbi okọ Ọlọ́run ara àwọn kan tí wọ́n ń ṣàtakò níbi okọ Ọlọ́run àwọn tí wọ́n jẹ́ àwọn kẹfìrí gan náà wọ́n wà ní àwọn ìyọlẹ ìdúnà fi àsìmọ ìhì wọ́n ní à ah, Ọlọ́run táwọn mọ̀ àlọwù nìkan ni so ìyọlẹ ìdúnà fi àsìmọ ìhì wọ́n ní àlọwù nìkan ló kọ Ọlọ́run táwọn èèyàn mọ̀ so látàbí Ọlọ́run fi sọ fún mi èmi náà mo tún jẹ́ Ar-Rahman èmi ni mo tún jẹ́ arahman ọlọ́run wa lo arahman ọlọ́run bá níbi lo àwọn orúkọ rẹ̀ oríṣiríṣi algọfúrú rahim nínú Qur'an Karim so látara pé kí wọ́n lè máa mọ̀ pé ọlọ́run ló ní gbogbo ọkọ̀ àyítakò ọkọ̀ ọlọ́run ṣùgbọ́n ní èdè kọ̀ọ̀kan èdè kọ̀ọ̀kan náà ní ti ń pe ọlọ́run káàdé bí o dé làwọn alábá ti ń pe ọlọ́run ní Allah so èdè kọ̀ọ̀kan ní ti ń pe ọlọ́run so ọlọ́run ní àwọn tá a jẹ́ Yorùbá náà ń pè ní tó túmọ̀ sí ní Allah ká má máa wá túmọ̀ káàkiri ká má máa dààmú ara wa ìdààmú lásán ni gbogbo ilẹ̀ Ìgbò ó nìkan ti ń pọ̀ lọ́hùn tẹ́sí ò tí ì débẹ̀ ilẹ̀ Haúsá nìkan ti ń pọ̀ lọ́hùn gbogbo ìlú kọ̀ọ̀kan nínú èdè wọn ọlọ́run ọba ti yọ ọlọ́run jáde ń bẹ̀ so ayíkàṣẹ́ máa wá dààmú ara wa wípé àlọ́ọ̀wù la gbọ́dọ̀ pè dandan ara àwọn àfọwò ní tẹ́wọ́ abẹ́sẹ̀ túmọ̀ àjọ jimá kọ́ mọ́ fi èdè tọ́jẹ́ èdè ìlú wọn kọ́ mọ́ fi sọ ìtumọ̀ Eh, kọ́ mọ́ fi sọ ìtumọ̀ wọ́n ní kó sọ èdè ìlú wọn fáwọn tó bá wà dùn pé àwọn èèyàn tí wọ́n gbọ́ wútúbà èdè tí wọ́n gbọ́ nìyẹn olóòbí ṣàlàyé fún wọn. so èdè ìlú wọn ìtọ́ bá pé ó kọ́ ọlọ́run náà lọ́lọ́run ọba ń jẹ́ so sọlọ́wọ́ bá wọ́n fọ́ọ̀sì aláwùlé àwọn èèyàn lórí wípé onìkan ló kọ́ tọ́lọ́wọ́ bá ń jẹ́ wípé ẹ̀ tí ó bá ti wá dé lu mi aláwù yẹn òun náà ni ó gbọ́dọ̀ máa ni ó gbọ́dọ̀ máa pè rárá so ká má sí ká má sí àṣejù nínú ẹ̀sìn ọlọ́wọ́ ẹ̀rọ bá máa sọ yìí pé ọlọ́run yẹn tí yorùbá lọ túmọ̀ sí òun náà ni pé kìnìún kan náà ń pè lọ́lọ́run àwọn ni pé Allah ló gbọ́dọ̀ máa wí ọba sọ pé Allah kò sẹ́ tó gbọ́ ọkùnrin sẹ́ tó mọ̀ ọjà pé ó ṣe sọ Allah ṣùgbọ́n kẹ́nìkan sọ pé ọlọ́run kan wá ní kò rí bẹ́ẹ̀ ara kì í ṣe nǹkan tí bíbá bíyẹn kan dààmú ara rẹ̀ tí ń kó wàhálà bá ara rẹ̀ ni so látara bẹ́ẹ̀ ó kọ ọlọ́run àwọn kan yulhiduna fi asma'ihi àwọn kan wà wọn ó takò kọ ọlọ́run òun ní ara ẹtí bá ń pe Allah àti bá ń pe ọlọ́run kò wá náà wọ́n yìí ìdúró fi àsùnmọ́ yìí so kéèyàn ọmọ túmọ̀ rẹ̀ lọ́bẹ̀ èèyàn túmọ̀ Kùránì lọ síbi tí ò dáa nìyẹn so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń takò pé ọlọ́run ọmọ òun ló kọ kankan ju Allah lọ so irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ẹni tó ṣe wí pé kí ọlọ́run bá lọ́wọ́ ṣe wọ́n lẹ́sàn. ṣàyòjì sáwọ́nà bí máa kànú yàmàlú. ọlọ́run ni wọ́n ń bọ̀ wá jẹ́ ìyá wọn ṣàyòjì sáwọ́nà bí máa kànú yàmàlú. ọlọ́run ni wọ́n ń bọ̀ wá jẹ́ ìyá wọn àbọ̀ wá ṣe wọ́n lẹ́sàn nǹkan tí wọ́n ṣe ń ṣe. àwọn ará mọ́kà wọ́n fẹ́ sọ òòṣà wọ́n sọ ní àlèhùzá wọ́n ti tẹ́lẹ̀ ní pé ní àlèhùzá wọ́n lọ́wọ́ máa ń jẹ́ àlè àzízù so obìnrin rẹ̀ náà kọ́ máa jẹ́ àlèhùzá so látara bẹ́ẹ̀ irú ẹ bẹ́ẹ̀ yòlè ìdúnà àwọn náà nìyí ní tó ṣe yẹn kéèyàn ọmọ pèsè ọkọ̀ ọlọ́run ló jẹ́ pé àwọn tá a jẹ́ yorùbá tá a bá ń sọ ọkọ̀ ọlọ́run bóyá sọ pé ọlọ́run jẹ́ latif tá a wá sọ pé latifa tá a bá fi lè gbà pé ọkọ̀ ọlọ́run la di latifa àti ṣe yòlè ìdúnà fi àsìmá yìí ṣùgbọ́n a bá gbà pé kí èso kan ọlọ́run ni tá a gbà pé ẹni tí kàn máa ń sàánú lásán so látara bẹ́ẹ̀ à ṣe ilẹ̀ hádùn à ṣe ilẹ̀ hádùn níbi ọkọ̀ pé abdulateef ẹ̀mọ́ wa fẹ́ sọ ọkọ̀ ọlọ́run tó jóbìnrin kí sọ pé latifa ara yẹn gbọ́dọ̀ jẹ́wọ́n gbà yí pé ìtumọ ọkọ̀ ọlọ́run kọ́ gbà kì í o èèyàn gbà lérò so agbọdọ gbọ́dọ̀ pé ọkọ̀ ọlọ́run a dáadáa ni látòkè so àyà kà fún wa yìí one hundred and eighty òun náà fi pé so ibi tí wọn tún ti dá kọ pé òun tún ní orúkọ tó dá ẹlẹ́ẹ̀kẹta náà ní sọ́tò ìsra aya one hundred and ten ọlọ́ọ̀ni kò ní di ọlá. ọlọ́run ní máa pe Allah àbí kó o pe arahman ayyamma tad'u. ayyamma tad'u falawul asma'ul husna. ayyamma tad'u falawulẹ̀ asma olùsùnà èyíkéyìí tí ọba wa jẹ́ wípé ọba wa pè so èyíkéyìí tó bá jẹ́ wípé ọba pè falawulẹ̀ asma olùsùnà ọlọ́run ọba ilé ọba tó ní àwọn orúkọ tó dáa ni ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni lọ́ba sọ fún wa pé òun ní orúkọ tó dáa tí ò sí méjì bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ ọlọ́run ọba tó gbajúmọ̀ jù tó pé ló tóbi jù ismullahi al-azam òun ni Allah òun náà ni orúkọ ọlọ́run ti ń ṣe Allah so orúkọ ọlọ́run wa pọ̀ gẹ́ẹ́ àdìsí wa yí pé inna lillahi tìsí àtàn wà tìsí ìyìn nasman mi àtàn illa wahidan mani asọ́ a dakhala aljanna àdìsí wa yí pé ọlọ́run ọba inna lillahi tìsí àtàn wà tìsí ìyìn nasman ó ń bẹ fún ọlọ́run ọba ó kọ kan ń ókọ 99 kan ìbẹ fọlọ́n o tí wọ́n ní mi atan níbi ìsọ̀rọ̀ ànábì ó ní mi atan ìlà wàhídàn ọgọ́rùn-ún ni ó wá di ẹyọ kan títún jẹ́ ninety nine ó ní mẹ́rin àṣọ á dákàlà lìjànà ẹ̀ ń bá lè sọ ókọ náà dáadáa yóò ni tí ó wà ẹ̀rí ká sọ pé kọ́ ọlọ́wọ́ bó ju 99 lọ àwọn àfáà ní kò gbọ́dọ̀ rí ó kọ ọlọ́run ọba ó ju lọ alakọkọ nìyẹn 99 names tí àwọn èèyàn tó gbajúmọ̀ lábẹ́ àwọn èèyàn lónìí kìí ṣe orúkọ tí gbogbo àwọn àfa àpáta yẹn tí wọ́n accepti nínú ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé àwọn àfa sọ wípé kìí ṣe ọlọ́run nítorí pé kò sí ẹ̀rí tó fi ni ọba tó ṣe ń sọ nínú àdìsí ni pé àwọn ó ti nà kárọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó mu wá ní indefinite nǹkan tó ẹgbẹ́ nìkan kò lè jẹ́ pé gbogbo wa wà á mọ̀ ó ti sọ pé ìkèé ń tá a lè mọ̀ ó ti mu wá ní pé ń tẹ́ ẹ̀ lè mọ̀ ni kò mu wá pé ẹ mọ̀ ọ́ so ìjọba ní ìjọba lè fi nǹkan lè gbé nǹkan tá a lè mọ̀ ni èèyàn kàn máa dààmú lásán ni èèyàn ò lè mọ̀ láéláé so ládàá bẹ́ẹ̀ kí àwọn ògbó kọjá wa kọ́ lẹ́lẹ́ ninety nine yẹn ìgbé òun náà ni wọ́n máa jẹ́ ó kọ aláàkọ́ ni pé ẹ̀rí wà dáadáa ipe àwọn okọ kan ń bẹ̀ kí n so kọ̀ lọ́wọ́ so tí o sì èmi jí mẹ́ so látara bẹ́ẹ̀ ọkọ ọlọ́wọ́ ọba ò ṣe é kálí mọ́ nígbà táwọn afáà sọ pé ọkọ ọlọ́wọ́ ò ṣe é kálí mọ́ inú àdìsí Ibn Mas'ud wọ́n ní àdìsí sọ pé nínú ìbànújẹ́ àlẹ́bí sọ àdúrà tí fáwọn èèyàn pé káwọn èèyàn mọ̀ ṣàdúrà yẹn ọlọ́mọ fi bí abùkátà oníkàwọn èèyàn mọ̀ sọ pé wà á lùkà ìwọ ọlọ́mọ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ bí kúlísìmì wà lákì gbogbo kan tó ṣe wípé ìwọ ló ní sàmẹ́tàbí inaf saka èyí tó jẹ́ pé ìwọ gẹ́gẹ́ olópera rẹ how anzaltahu fi kitabika àbí ìwọ gẹ́gẹ́ ló sọ kalẹ̀ sínú tí ààrẹ how alamtahu ahadamin kalikika okọ̀ mi wà lẹ́gbẹ́ ẹnìkan pé ọlọ́run bó fi mọ̀ nínú gbogbo ẹ̀dá rẹ̀ inú àwọn tó jẹ́ ní àbáwọ̀ tó jẹ́ wà lẹ́bí ọlọ́run ọlọ́run tẹ̀ fi mọ̀ ẹ tó gbé àga Suleiman wá okọ̀ tó lọ́ọ́ bá fi mọ̀ òun ló fi gbé lọ́lọ́run fi ní kó kú sàdúrà ọlọ́run ló fi mọ̀ á kéde gbójú Suleiman lọ rárá àṣìṣọ ọ̀rọ̀ dandan ni kéèyàn sọ gbójú ànábì ọlọ́run lọ so o lè ní o lè mọ nǹkan tọ́jà pé o lè o lè mọ nǹkan kẹ́nìkan ábì kan nínú Kùránì káàfà rẹ̀ mọ́ àá bẹ̀ kọ́ wá ní òun ti mọ kéjú ẹni tí kọ́ àá bẹ̀ lọ ṣé o ti wá nítumọ̀ márùn kò nítumọ̀ ètò ọlọ́run ni kó ṣe tí arúfẹ́ nìkan ó fáwọn ànábì kan ní nǹkan kan tó lè fáwọn tó lè fáwọn ànábì so ní kí sáwọn ọmọ ìjókòó dìde ànábì ò ti jókòó dìde so kò wá sọ wípé isa wa lóore jànábì lọ so àsìgbọ́n ni kéèyàn máa sọ pé nìkan wà lẹ́yìn ànábì ọlọ́run ó tún wá tóbi jànábì ọlọ́run lọ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá máa fi mà á máa fi mà nínú àwọn ẹni rè nínú àwọn tó jáwọ́ ànábì ọlọ́run so alamtawo ahadamil kalikika tó fi mẹ́ẹ̀lì kánú àwọn ẹ̀dá rẹ̀ àwísítà santa bí yìí fi ilmìlì gẹ́bí ìdàkà àdégbò ọlọ́run bá nìkan ló mọ́kọ yìí ó dá sàlẹ́sà lọ́dọ̀ ara tí o sì méjì mẹ tó bá dijọ́ gbé dàkíyàmà nígbà tó bá fẹ́ ṣe ṣàfà àtòlì kúburọ́ ìpẹ̀lú fún gbogbo wa ní gbangba tá àlìkíyàmà táwọn bí bá fẹ́ ṣe òṣìṣẹ́ ọlọ́wọ́ bá àbúrò àlọ́bá gba àwọn ànábì ọlọ́wọ́ làwọn ò lè ṣe òṣìṣẹ́ ọlọ́wọ́ wa lọ ó lọ lọ́wọ́ bó wàá ṣẹ̀ wá fi àwọn orúkọ kan mọ òun tí yóò fi mọ òun tẹ́tẹ́lẹ̀ olùwọ́ fi máa pe ọlọ́run lọ́wọ́ ṣẹ̀ wá lọ́wọ́ adájọ́ láàrin gbogbo wa sódù pé àwọn ọkọ̀ kan bẹ tá àmọ̀ rárá nàìjíríà yẹn gan náà àmọ́ so àfi ká fi ilẹ̀ bẹ́ẹ̀ so àwọn àfáà ti ṣe gbìyànjú wọ́n ti kọjú kọjọ́ kọjọ́ ọgọ́rùn-ún lọ àìmọye wọ́n ti kọjọ́ kọjọ́ kọjá two hundred so tó tó fi tó fi dìmúlẹ̀ láti náà àdìsí àlẹ́ sàlám so àwọn ọkọ̀ yìí wọ́n fẹ́ ká kàn máa ká máa mú kọ ọlọ́run tá a bá mú kọ ọlọ́run ká máa rí i pé à ń fi sínú orí pé ó kọ ọlọ́run nìyí tá a bá bẹ̀rẹ̀ kó kọ ọlọ́run ká fi sínú orí tá a ká fi sínú orí nìkan kọ́ àlẹ́bí ni wàá mọ̀ ní àsọ́há dákàlà àlìjánnà àwọn afáàní kí n túmọ̀ àsán á tábà tó kọ́ ọlọ́run ká mẹ́rin kó mọ̀mọ́ kúrò lọ́wọ́ wa ká mẹ́rin ó kọ́ ọlọ́run ní ká dì í mú dáadáa ẹlẹ́kìnní ni ẹlẹ́kejì ni pé fáàmù mà á ní à bóun láti fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ kọ́ ọlọ́run agbọ́dọ̀ mọ̀ kí ni tọ́ka sí agbọ́dọ̀ mọ̀ sọdọ́ba wá rí i pé ó kọ́ táwa náà lè jẹ́ ìdóse yìí pé a lè máa kọ́sẹ̀ rẹ̀ ni tọ́lọ́mọba bá jẹ́ pé òun ọlọ́run bá ní ọba àlẹ́gọ̀fù ó kọ́ ọlọ́run ni so látara bẹ́ẹ̀ káwa náà wá wò wípé ó kọ ọlọ́ọ̀ni àdèmọ̀túmọ̀ rẹ̀ pé ọlọ́run ọba ní ma foríjì yàn ìforíjì ọlọ́run á gbà wípé kò dàbí ìforíjì ẹnì kankan lórí àìtara tó gbó kọjá dígbọ́ ó kọ ọlọ́run báyìí ó kọ ọlọ́run ti ní ìròyìn nínú pé ìforíjì yàn èso kọ lásán ó kọ ọmọ èèyàn lè jó kọ lásán tá àdèmọ̀túmọ̀ rẹ̀ ṣùgbọ́n kọ ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀ ó kọ tán ẹ pé gbọ́dọ̀ nítumọ̀ ìwọ náà wà rò pé kí ni ìtumọ̀ tí ń bẹ nínú ọkọ̀ yìí wọ́n wá gbìyànjú àti máa lò wọ́n tó bá ń lo àwọn ìtumọ̀ yẹn tó ń lò ó tí wọ́n lè fi sínú gbèsè ayé rẹ̀ tó wá lè rí bí ọkọ̀ ninety nine tó lè lo àwọn ìtumọ̀ rẹ̀ tó fi sínú gbèsè ayé rẹ̀ tó fi wùwà wù láwọn nǹkan bẹ́ẹ̀ pé yẹ kí ìwọ́n fi wà so dákàlà àlìjáná irú ẹgbẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ tá a bá rí ìròyìn ninety nine yẹn lára rẹ̀ so dákàlà àlìjáná yọ wà àlìjáná so látara bẹ́ẹ̀ orúkọ ọlọ́run ká nígbàgbọ́ sí i ọlọ́run bá ló pe ara rẹ̀ ní alhayu bá a ti nígbàgbọ́ sókọ ọlọ́run olóhùn lọ́ba ti ń sẹ̀mí a nígbàgbọ́ pé ọlọ́run ọba nìkan lọ́ba ti ń sẹ̀mí a kọ́ nígbàgbọ́ sókọ yẹn a tó nígbàgbọ́ sí túmọ̀ rẹ̀ pé ọba ti ń sẹ̀mí ni ìsẹ̀mí ọlọ́run wá ní ìsẹ̀mí tó pé ni kò dàbí ìsẹ̀mí àwọn ọmọ èèyàn so ìmọ̀ ìmọ̀ sí kò gbáwájú ìsẹ̀mí ọlọ́run àìní sí kò tún lè wà lẹ́yìn ìsẹ̀mí ọlọ́run so látara bẹ́ẹ̀ a máa sọ ìròyìn ọlọ́run bá pẹ̀lú kọ rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn èyí tó ṣe pé ó pé ọlọ́run ní wà lílá il asma olè osùnà. ọlọ́run ní láwùlẹ̀ asma olè osùnà ọlọ́run ọba òun ló ní al olè osùnà àwọn orúkọ èyí tó ṣe wípé ó púpọ̀. ẹ̀rí wọ́n ní kí ló dé tó kọ́ ọlọ́run ọba fi dáa orúkọ ọlọ́run ọba dáa tó gbé gbogbo kọ́ ọlọ́run pátá ẹ̀yìn ní mẹ́mbẹ́ ó kún fún ẹ̀yìn ó kọ́ ọlọ́run gbogbo ọlọ́run ọba mú wá pátá ẹ̀yìn ní bá sọ pé abá ọlọ́run ọba nínú àwọn ìròyìn ó kọ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba máa mú wọ́n dètè sí wa àwa náà sì dètè sí wọn ètò tọ̀dọ̀ ọlọ́run ọba yẹn ò lè sọ yí pé ó wá dàbí ètè ọmọ èèyàn ẹ̀ẹ́dẹ́nìkan fẹ́ mú ti ń dọ́gbọ́n fún tẹ́ni yẹn náà wá mú ẹni yẹn ti ń dọ́gbọ́n fún ẹ̀yọ̀ sá sọ pé ẹ̀ẹ́dẹ́ni tó mú yẹn ìwà tó wù yẹn ìwà tó burú ni ẹ̀ sọ bẹ́ẹ̀ ká tó wá sọ pa tọ́lọ́run so tọ́lọ́run ọba sọ ó ń dọ́gbọ́n fún wa náà wá wa ọlọ́run bá gbé wa nígbè tí ẹni yẹn gbé wa lọ́lọ́run bá náà gbé fún un so lóbi jẹ́ pé tí wọ́n bá ní pé àwọn èèyàn ń tẹ̀ wá jẹ ọwọ́ akọ́ọ̀dì wà wọ́n náà wọ́n wọ̀ báyìí gbogbo ìtànjẹ wọn làwọn ọlọ́run bá ṣe kí ni la mọ̀ so ìtànjẹ tó lọ́wọ́ bá yẹn tí ẹ̀yìn lọ́jẹ́ fọlọ́run tìjọjẹ́ tó mẹ́rin lọ́jẹ́ kí ni òun lọ́jà lébù fún tọ́lọ́wọ́ bá yẹn jẹ kì so ọkọ̀ ọlọ́run ọba lára títóbi ọkọ̀ ọlọ́run tán ọkọ̀ ọlọ́run fi dáa ó jẹ́ ọkọ̀ tí ò dá dúró lásán ó nítumọ̀ ọkọ̀ mi èèyàn lè dá dúró lásán kó má nítumọ̀ so lẹ́yìn àgbà náà ó kọ ọlọ́run ìròyìn tó jẹ́ pé gbogbo ẹ̀ pátáyẹ́yẹ́ ìròyìn tó pé ni ìròyìn tó tóbi ni ìròyìn tó rẹwà ni gbogbo kọ ọlọ́run ọba ni lẹ́yìn ló kọ ọlọ́run ọba ó yàtọ̀ sí méèyàn ó kọ dáa fi bẹ lọ́dọ̀ ọlọ́run bá fi ń gbàdúrà ni tọ́ba fọkọ rẹ̀ bẹ́ ọlọ́run bá ń gbàdúrà pẹ̀lú ẹ̀ so látara dídá ó kọ ọlọ́run nìyí so ọlọ́run bá wà nífẹ̀ẹ́ ẹ bá ka ó kọ rẹ̀ sí si ẹni tí bá máa ha okọ ọlọ́run ẹni tí bá máa fẹ́ mọ̀túnmọ̀ okọ ọlọ́run ẹni tí bá máa fẹ́ fi okọ ọlọ́run ṣàdúrà ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn dáadáa ẹni tí bá fẹ́ mọ ẹ jẹ́ pé ìtumọ̀ tó kọ ọlọ́run bá mú wa kó náà wọn hùwà pẹ̀lú ẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn dáadáa ọlọ́run ní láwùlẹ̀ asùnmọ́ o. láwùlẹ̀ asùnmọ́ olè husna. ọlọ́run bá ní àwọn orúkọ tó dáa eléyìí ni àwọn tẹ̀síìrì tí alẹ́ sàlàyé fún wa nípa dídá okọ̀ ọlọ́run náà wàhálẹ̀ àtàkà hadithu Musa. ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa bó tilẹ̀ pé kò sí àsìkò lọ títí mọ́ ṣùgbọ́n láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù ọlọ́wọ́ bá fẹ́ ṣàlàyé fún wa nípa anabi Musa alayhi salatu wa salam àìmọye ìtàn ọlọ́wọ́ bá ti sọ nínú àwọn súra míì nípa anabi Musa gbogbo bí ó ti bẹ̀rẹ̀ lé ayé rẹ̀ ọlọ́run bá sọ ìtàn rẹ̀ ní nǹkan tó kún lẹ́lẹ́lẹ́ bí wọ́n ti bí bó ti bẹ̀rẹ̀ lé ayé ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá wọn ṣàlàyé gbogbo eléyìí mọ́ níbi bíi bí ó ti di ẹni tó kúrò ní ilẹ̀ misra èyí tó jẹ́ pé ó sákò ń bẹ́ nígbà tí wọ́n sọ pé ó pààyàn ọlọ́run bá wọn sọ gbogbo ìtàn yẹn kò sọ fún wa mọ́ níbi bíi nǹkan lọ́lọ́run bá fẹ́ ṣàlàyé fún wa bíi ṣùgbọ́n ẹni tó lọ́ bá fẹ́ ṣàlàyé fún wa bíi náà ni pé bóòlù ọlọ́run bá ti sọ ànábì Musa di ànábì ọlọ́run ànábì musa ó wá síbi tí ó sá wá so ibi tí ànábì musa sá wá yìí ibẹ̀ náà ni ó wà ibẹ̀ àwọn kan sọ wípé ànábì shuaibu ni wàá bá pẹ̀lẹ́pẹ́ àwọn afa wọ́n sọ pé eléyìí ò fìdí múlẹ̀ pé musa wàá bá shuaibu ọkùnrin kan rọ́jùlọ sọ̀ọ̀lẹ̀ ọkùnrin kan tó jẹ́ ẹni rí òun náà ni musa wàá bá òun náà ló fi ọmọ rẹ̀ fún musa ọkùnrin kan tó jẹ́ ẹni rí ilé ló bí ìdìmúlẹ̀ jù lọ́dọ̀ àwọn àfa so látara bẹ́ẹ̀ Musa wa ó wá ṣèbọ̀ yìí sí ọkùnrin náà láti jẹ́ pé kí ó lè bá a fẹ́ ọmọ rẹ̀ nígbà tó fẹ́ tán ó tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ẹ̀ láti padà sílé láti lọ sílẹ̀ Mísírọ̀ pàtàkì jùlọ láti lọ rí màmá rẹ̀ so iná ni ó tọrọ yọ̀ǹda ṣùgbọ́n ibi tó ti wá ń lọ ibẹ̀ náà ni ó ti pàdé pé Ọlọ́run ọba sọ di ànábì Ọlọ́run so láti ní ẹlẹ́wàá kò tí ì jẹ́ ànábì ọlọ́run so àsọ fún wa náà ní àwọn tẹ̀síìrì wa sẹ́yìn ọmọ forty years náà ọlọ́run bá gbé musa náà dìde so bóyá ní gbàdúrà bíi sàn sàn àgẹ́bó ti gbé dìde ní ọmọ forty years ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run náà ní ọlọ́run máa gbé dìde ní ọmọ forty years bẹ̀rẹ̀ àwọn kan wà náà pé àtòrí ìtẹ̀ gẹ́gẹ́ bíi isa alisa ọlọ́run bá gbé dìde láti orí ìtẹ̀ kó máa jẹ́ ànábì ọlọ́run ṣùgbọ́n musa ọmọ forty years ọ̀nà ni ọlọ́run bá ránṣẹ́ sí i ọlọ́run wa fẹ́ ṣàlàyé fún wa bó ní sẹ́yìn ti dọ́dọ̀ Musa so wọ́n ka díẹ̀ fún wa wàhálì àtàkà àdìsù Musa. wàhálì àtàkà àdìsù Musa. ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé ìwọ ànábì ọlọ́run bá gbé wá ní ìgbéwá ìbéèrè alẹ́ àtàkà àdìsù Musa àdìsù tó wà ń bẹ̀yẹ onáni kí sọ́tù Musa so kí sọ ètò jẹ́ pé ìtàn al-waqi'atu li Musa èyí tó ṣẹlẹ̀ sí Musa lọ́nà bá lérò pẹ̀lú àdìsí bẹ́ẹ̀ so ṣé ìtàn tá a fẹ́ sọ yìí nípa Musa al-ataka aliyah wa ni jẹ́ ìbéèrè mọ́ kọ́dí ataka àwọn ọlọ́wọ́ bá ti mú dé wá bá wa ànábì ọ̀rọ̀ nípa Musa abẹ́kíwọ̀ ọlọ́wọ́ abẹ́kíwọ̀ ànábì ó mọ̀ ọ́ tó lọ́wọ́ ọlọ́wọ́ fẹ́ fi díẹ̀ múlẹ̀ ni pé a ti mú ìtàn yìí o àti mudé wá bá ànábì lọ́dọ̀ ọdún kí ló tọrọ bá fi mú wá bá ànábì àwọn afa sọ fún wa yìí pé ọlọ́ọ̀bá máa ń sọ fún ànábì pé ẹni tí ọba ti jẹ́ pé yóò ṣiṣẹ́ pèpè wàhálà wà ń bẹ afa àti ọmọ ṣe dá wà wàhálà wà ń bẹ wọ́n fi nira kàn wọ́n bu wọn ò ní gbọ́n tó bá mú wa òdodo ṣe táyẹn wọn gbà táyẹn bá ti ń gba nǹkan tó ń wọlé tó yẹ pé bá ń dùn mọ́ wọn eléyìí <laughs> ẹni yẹn ti àìsòdodo yẹn tẹ́tẹ́lẹ̀ ni tí ẹgbẹ́ òde yóò tí ì máa ṣe tẹ́tẹ́lẹ̀ yóò nira àti gbà wọlé so látara bẹ́ẹ̀ ìnira máa àwọn yàrá máa fi nira kà wọ́n títí àwọn ànábì ọlọ́run ọlọ́run sọ fún ànábì yìí pé ìnira ń bẹ níbi kéèyàn já ànábì ọlọ́run alákọ̀ọ́kọ́ ni pé iṣẹ́ wáàyí látọ̀dọ̀ ọlọ́run ìnira mẹ́mẹ́ ìnà sàmìlìkì àlẹ́ kàkọ́wọ́lá ṣèkìlà ọ̀rọ̀ tó wúwo lọ́wọ́ ló bẹ́ẹ̀ máa sọ fún ànábì kalẹ̀ ọ̀rọ̀ tí ó máa lé láti máa ń sọ kalẹ̀ so ọlọ́run náà fẹ́ sàlàyé fún ànábì pé bí Musa ti gba nùbúwà rẹ̀ ó ní ìnira tó ga ni tó pé Musa ìgbà tí ń padà bọ̀ yẹ́ bá wàá fáà ti sọ òun náà ni pé alákọ̀ọ́kọ́ ni pé kọ̀ọ̀kan mọ̀nà mọ́ adọ́là ó ti ó ti ó ti dọ́là fi tọ̀rí ó ti jẹ́ tó ṣe yí pé kọ̀ mọ̀nà mọ́ kọ̀ mọ́ tí ó ti nà ọ̀rẹ́dì kò sí ibi tó fẹ́ gbà mọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọyẹ́ wa mú ọyẹ́ tó ní agbára òtútù tó ní agbára ọyẹ́ òjò tó wá fẹ́ òjò tó wá òjò tó wá sú gbogbo ẹ̀ wá <laughs> gbogbo sẹ́nà wá sú girigiri ó sì mú yàwó ẹ̀ dání àwọn kan gbà pé ó mú ọmọ ẹ̀ dání àwọn kan gbà pé ó tún mú ọmọ ọ̀dọ̀ dání so gbogbo àwọn kan wà bẹ́ẹ̀ pé ọlọ́wọ́n bá òfin mọ̀ wá nípa Musa kò fi ọ̀rọ̀ ìyàwó rẹ̀ mọ̀ wá mọ́ kò fi gbéyàwó rẹ̀ lóyún kò sọ ìkọ̀lẹ́ nìkan kan tó sọ gbéyàwó rẹ̀ lóyún tó fi díẹ̀ múlẹ̀ fún wa kò sẹ́ni tó fi díẹ̀ mú wa lẹ̀ fún wa ẹni tó wà pẹ̀lú Musa tó lọ jẹ́ ká mọ̀ ní pé sáárà ó rìn bẹ àlè pẹ̀lú ẹbí rẹ̀ ó lè jẹ́ ìyàwó ẹ̀ nìkan lórí pẹ̀lú ẹ̀ sòwò sì lè jẹ́ pẹ̀lú mi wá pẹ̀lú wọn tó lè jẹ́ bí ọmọ àbí ọmọ ọ̀dọ̀ kó wà pẹ̀lú wọn ṣùgbọ́n Ọlọ́run bá fi ní ìpamọ́ fún wa ìyọ́n bá lè fi pamọ́ fún wa ìwádìí ẹ̀ gbogbo ẹni bá ti ń ka tẹ̀síì tí fi ń wádìí nǹkan tọ́lọ́wọ́ bọ̀ sọ irú ẹni bẹ́ẹ̀ kàn tó ń wá nǹkan tó rújú ni àìfẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ afa alùsùnà wal jamaa so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa káwo bí Musa ti wà nínú wàhálà ìdààmú kéèyàn mú mẹ́nà mọ́ kí ọyẹ́ ó tó wá mú kí òjò tó fẹ́ máa rọ̀ kí gbogbo ẹ̀ wá dúdú biribiri kójú òṣù tọ́jà bẹ̀rẹ̀ sí wà lógbó ṣé abẹ́ ìgbìlẹ̀ fara pamọ́ tó jọba bẹ̀rẹ̀ sí rọ̀ nìyí òtútù sì ti mú tó lágbára gan-an ipò tí Musa wà nìyẹn so Musa wá sára dúró so ọlọ́run wá sára yìí pé kí ló wá ṣẹlẹ̀ sí Musa. ìdèrò hánà rán fakọ́lá liya alimukuso ìní àlùsùnárọ̀. ọlọ́run ìdèrò hánà rán ọlọ́run Musa ọlọ́run wá jẹ́ kó rí iná kan lọ́ọ̀kan lọ́dọ̀ Musa iná ló pè ṣùgbọ́n ìmọ́lẹ̀ ni kì í ṣe mọ́ so ìmọ́lẹ̀ ni wò lọ́ọ̀kan ṣùgbọ́n òun tiẹ̀ iná lòun nídìí iná ló pè ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run àwọn afáàjẹ kò yọ wa pé n tó rọ kiri ká Ọlọ́run òun náà ní ìmọ́lẹ̀ lórí pípa láti ibùsọ̀rọ̀ lọ wọ́n ní kí lànà bí ní lànà bí rí oní núrún ìmọ́lẹ̀ lórí àlẹ́bí òrí ọlọ́run ìmọ́lẹ̀ lórí so ìmọ́lẹ̀ olóhùn kiri ká ọlọ́run pátá yanyan so èèyàn lè rí ọlọ́run bàtà èèyàn ọ̀rọ̀ ọlọ́run díjọ́ bí dàlùkì àmọ́ lórí mẹ́tàbà àdìsúnà wal jamaa òun náà rí pé bàtà rí ọlọ́run díjọ́ bí dàlùkì àmọ́ ìmọ́lẹ̀ òun náà rí rí so látara bẹ́ẹ̀ musa ló fẹ́ rí ọlọ́run ọlọ́run kan ra mú ìmọ́lẹ̀ yẹn ó kan ra fi síbi òkè òkè òkè òkè pínyẹlẹ yẹn lẹ musa náà wó lulẹ̀ so ọlọ́run fẹ́ rí ọlọ́run lẹ́yìn ilé lẹ́yìn àwọn ṣẹlẹ̀ ilé lọ́sẹ̀lẹ̀ ṣùgbọ́n ìmọ́lẹ̀ yẹn lọ́kọ́ rí lọ́ọ̀kan ọlọ́run jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn ó di ọ̀run fún olówó pè ní iná kì í ṣe iná ìmọ́lẹ̀ ni gẹ́gẹ́ bá wọn fa ti sọ̀rọ̀ ọwọ́ sọ báwọn èèyàn rẹ̀. ọwọ́ sọ fún lè áàlì yìí àwọn kan sọ pé ìyàwó rẹ̀ náà ni òǹkùsù èyí lè òǹkùsù ẹnìkan tó yóò dẹ̀ lo jámù fún un lọ́dọ̀ àwọn lárúbáwá ó sì ṣe bẹ́ẹ̀ àwọn kan ní ìṣe bẹ́ẹ̀ pé ọmọ ọ̀dọ́ wà pẹ̀lú ẹ̀ àtọmọ rẹ̀ wà pẹ̀lú ẹ̀ ló fi lo òmùkúsù sọlọ́lá alam ó ní ìní ànásùnárọ̀n ó ní ìní ànásùnárọ̀n mo rí iná kan àbùsọ́rìtù náà rán mo rí iná kan lọ́ọ̀kan náà. làálí àti kùn mí ni àbíkọ́ bá sí. ó ní ìtí mò ń wò ní wípé tí n bá lọ bí lẹ́yìn màá lọ fọ lẹ́yìn wá fún yín màá lọ mú nǹkan tá a máa fi tan náà ni pè ní cobas wọ́n mú nǹkan kan láyé wọ́n fi síbi orí igi olówó àlọ́ fi tan náà so tí n bá lọ bẹ̀ẹ́ òkòkò ti mú jù bóyá màá lè lọ síbẹ̀ láti lọ fi nǹkan tá a máa fi tan náà tá a lè máa fi rí náà so tí màá lọ tan náà níbẹ̀ náà aw ajidu ala nari uda. aw ajidu ala nari uda ọ ajidu uda uda tó wà mẹ́ẹ̀ n tó túmọ̀ sí ni ismail fa'il lọ́dọ̀ àwọn afa adi ló túmọ̀ sí ajidu torí pé ó ti sọnù ó ti tà sí ojú ọ̀nà bóyá màá rí níbi iná náà huda ẹnìkan tí ó mọ̀nà dáadáa tẹ́ ẹ bá lọ́mọ́sí àríwá yẹn ẹ ìjọba ẹgbàá ni pé ẹni tí ó mọ̀nà gẹ́ẹ́ tó jẹ́ pé bí mo ti sìnà yìí òun á mọ̀nà gan tí ó lè tọ́ mi sọ́nà dáadáa tó yẹ lófin mẹ́sídàrí àwọn ajídu alánàárì húdà gbàgbà àrí zàhúdà ẹni tó jẹ́ pé òun tiẹ̀ gbogbo ọ̀nà bíi ọmọ dáadáa tó òun ti sìnà wọn wọn tó fẹ́ gbàmọ̀ èrò Musa nìyẹn ibi tó bá bilẹ̀ dẹ́bẹ̀ tó bá bilẹ̀ rẹ́lì kan tó ń tẹ́lẹ̀ síbẹ̀ kò kẹlẹ̀ ní tẹ́lẹ̀ mẹ́ nìyẹn àwọn obìnrin ìkan ló fẹ́ múnú méjèèjì kò ní tẹ́lẹ̀ mẹ́ ọkàn gbà yẹn bí mi ẹ máa bọ̀ eléyìí ó fọ̀nà màwá. sọ̀rọ̀ ẹ̀fọ́ bá dọ́wọ́ di pé òun ọ̀rẹ́ ń tọ́mọ̀ nà ń bẹ̀ òun tẹ̀lẹ̀ òun àmúná padà wá òun wá sí ibi tó wà èròǹgbà kíni o èròǹgbà Musa nìyẹn nígbà tó wá débẹ̀ tán so ọlọ́wọ́ so a máa ka ilé fún wa lọ ní ọ̀la ètí agbọ́ kọ́lọ́n jẹ́ kó ṣe wá láǹfààní kọ́lọ́n jẹ́ kí ó wúlò fún wa àtẹ̀mí tí mo sọ àtẹ̀yìn náà tẹ́ gbọ́ kọ́lọ́n jẹ́ sẹ́yìn níwájú ọlọ́run subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk.